adéyẹmí dàgbọn bò mí wá bá ń lọ́dọ̀ bàbá tu sí ó ní mo ní gbogbo àjọ wá o alájọ ti fẹ́ gbàjọ mò ń retí rẹ o mo dẹ̀ gbá sọkan síbẹ̀ kọ́ ọ bá ń gbé wa dákun o béèyàn bá pè ọ́ lójú ọ̀nà má dá lóhùn o má dá lóhùn o síra lọkọ mi. ó sòrí ẹ̀ má gbà owó ni mo dúró dé o. bàtà lọ́dún yá ẹ̀pẹ̀rẹ̀ dàdé máa dó gbà ṣe ìyànà pàrọ̀ ọdún. láti ń jà rẹ̀. màmú ìgbà kìíní. ó ti yé owó wà ń bẹ̀ wò. má yà mí kan ilé mi máa lọ dára rárá báyìí ó dà wò. àbádọ́ owó dá o ah, owó owó àgbèkárí kò kájẹ ẹni tó wà fún àlùbáyé ìwọ ẹlẹ́wọ̀n mi ìdẹ̀bẹ̀ máa mú kiri ìbọn ẹ ọmọdé ẹlú wàá ní ara ìdábára báwo ni kí ló wà nínú báàgì tó dá. aṣọ ló wà bẹ́ẹ̀. aṣọ ló wà bẹ́ẹ̀ èmi náà láìpẹ́ aṣọ gbé wá fún gbé wá fún mi àbọ. ọ̀gá bàbá mi sàkínà wọ́n yẹ kúrú wọ́n yẹ kúrú ni. ó lè ó ó lè. abẹ́ orí ẹ̀ wọ́n lè dànù aráyé ẹ̀ máa kú màá sọ níbi tó bá wà. àbúrò ẹ̀ nígbà tí ẹ wà nínú báàgì tó má tiẹ̀ lọ bẹ́ẹ̀. Ada àdán kan lọ́kọ̀ gbígbé ọ̀sìn mọ̀. aṣọ àtúwò ee búrẹ́dì búrẹ́dì owó. àbọ̀ bẹ́ẹ̀ àbọ̀ bẹ́ẹ̀ padà wá. mo máa bẹ́ òbí rẹ̀. mami mami. kí dání tọ́jú àbúdá ní gẹ́gẹ́sẹ̀ yìí ọwọ́ àjọ ẹlẹ́jọ wọn mi ti pa mí ọmọ dáná tí ọmọ ẹgbẹ́ mi sọ fún wọn mi yìí pé ó gbọ́dọ̀ dúró lójú ọ̀nà tí ah. ó dúró lójú ọ̀nà ni ah, mo kọ gbèsè mo kọ gbèsè owó olówó mo dáná owó olówó mo kọ gbèsè. maquinaria interna. ọ̀sẹ̀ tèmi ọmọ ìlú ìsọ náà ni tó o gbowó lọ́wọ́ lọ́wọ́ ọmọ mi two hundred thousand ó yá kó fún mi mi kó fún mi. ee èmi tó ń wò yìí gan ò gbádùn o mo kàn lè kó sínú bùgbà báyìí kó máa rò pé ti rí ọmọ gidi o màmá jẹ́ kó yé mi pé o gba two hundred k lọ́wọ́ àwọn ntẹ́mi dẹ̀ wá fún sìn mo wá fún mi wá fún wàhálà tó bá dẹ̀ gbé wàhálà wa ẹ̀mí gan mi ò gbádùn eléyìí tó owó ni wọ́n ń pè ní mọ́ṣúárì eléyìí ní gbóbi so tí bá fún ẹ lélẹ̀ mo fún yẹ mo help yẹ kékí yẹ máa kù tí bá lọ fún yẹ lélẹ̀ ọ̀run làálà tí mo fẹ́ sìn ni pé kó o kó ẹ̀ máa kó sìn kó o fàmà tó ọdẹ kìkà dẹ̀ máa lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ rí ọkàn sọ̀rọ̀ mi rédíò sọ̀rọ̀ màá gbèsè ni ẹ rí pé wọ́n ò wò wọ́n ò dá ìyá ìmọ̀ o wọ́n ò dẹ̀ dá yín ọmọ ẹ̀mí ọdọ́ <laughs> mọ̀ ọmọ ìdáyọ̀ mọ̀ báwo ni ojú ọjọ́ mhm. sẹ́ẹ̀rí ẹlẹ́fẹ̀ẹ́ gbówó yín àyùbọ̀ ẹ̀kọ́ èrè lọ́wọ́ yín two hundred kìlọ̀ pè. two hundred thousand ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́nu nígbà bá rí ìlú ìwọlẹ̀ lónìí ni wọ́n gba two hundred thousand. Ah! Wọ́n máa kó two hundred ẹ̀. Yéé! àbẹ́ rí nǹkan ẹ̀rẹ́ pàdínkù. aláwọ̀ aláwọ̀ ah, ọlọ́dàgà nìkan ni pápátìdì pápátìdì pápátìdì pọ̀ wá. ọlọ́dàgà nìkan ni. àyùbọ rẹ mi ṣe ta lóde tó ní. ìdọ̀bẹ lẹ́nu. ilé ọ̀rẹ́ wa. ọ̀rẹ́ pọ̀ sórí ilé ayé yìí yọ̀dá wà ní ayé yìí tí yóò bá ṣe fàájì ọkọ ayé ni bí ẹ bá tẹ ronú ronú ọ̀tọ̀ fàájì ọ̀tọ̀ ọ̀rọ̀ pọ̀ mọ ronú. tí ó mọ̀ pé ibi tó o bá ti wà ní kì í fẹ́ kó o máa ronú rárá àbí ọ̀rọ̀ pọ̀ ní ìfẹ́ kí láńbé mẹ́ máa ronú mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ gan o tẹ́lẹ̀ yóò bà ká ẹ̀ ó lè fọ́ dé àṣìṣe. ọlọ́dà mo ti gbọ́ ìjọba bínú ìfẹ́ tó ní sí mi ló gbé mi wálé ọtí kí n mọtí yó nǹkan a ní mò ń ronú. mo mọ mo mọ. ìrònú ò lè fa nǹkan fún mi. mo ṣe é ronú yìí. mo mọ mo bẹ́ẹ̀ lómi náà rí bẹ́ẹ̀ ìrònú tó ń rò látàárọ̀ tó kàn ń jó gbogbo ẹ̀ ifekefikà ifekefikà tí n bá ní sìkà nítorí ti jò mí yóò ti tó gò mẹ́fà. mama bí. sá. ibo lẹ sá lọ. ẹ kọ́ra ajé láti lè bẹ́ẹ̀ jọ pé. kẹ́ ẹ ní àpótà ń kí ó wà ó wà. ẹ fún mi ní pọ́tàkì ọ̀rẹ́ pọ̀. síwájú ti ń ṣe pọ́ọ̀tì. tàbí kẹ́ ẹ bẹ́ẹ̀ mi wá àwọn assorted meat. assorted òyìnbó yẹn ló ń sí fúlàní. ẹ ṣàrà torí kẹ́ mọ́ mọ́ kẹ́ mọ́ mọ́ wáyé lè bù. ọ̀tọ̀ ló tí mo sọ ọ̀tọ̀ ló. gbogbo ẹ̀ ní kẹ́lẹ́ kó wá ẹ̀ lọ́wọ́ wa. mo ronú ni o. ẹ lẹ́bẹ̀ o. ẹ̀yin tèmi ẹ bẹ ṣe máa jí lọ ẹ bá wà pẹ̀lú yín. ọlọ́mọdé arógun ronú. mo ronú gidi ọ̀rọ̀ pọ̀ mi ò ṣẹ̀gbẹ́ yín mọ́mọ́ o igi mú jìnnà sórí lóòótọ́ àmọ́ mọ̀ pé olówó làgbà mọ̀ pé olówó làgbà gbọ́dẹ̀ mo lówó jù yín pa. àjọ owó ti dàrú. mama ah! b. olówó lọ. wàhálè. wàhálè ojú èsì tó ń bọ̀. wàhálè. ẹ ah, eh, nǹkan tó ṣẹlẹ̀ ní pé ibi tí wà ọkùpá ẹ̀ bóyá kí bá mi lé àwọn ọ̀bọ tó dé fìlà yẹn bẹ̀rẹ̀ mi ṣáàtọ̀ yà á sì fọ́tí bẹ́ẹ̀ yẹn. dáàdi ẹ má bínú fún àwọn dáàdi wa yìí báyìí wọn á yọ ọkọ tí bàbá ó ní ní fún plot lẹ́ra ẹ wo bí ìyá tí ìbá ṣe pé mo respect yóò yẹ kí n gbà gbò lójú kí n sọ yín ló kù wáyé. àwọn ní ìrànwọ́ ẹ sì èrè ni. ó ti ṣe lójú gò. ẹyin tẹ̀sí gbogbo trust ẹ̀ ń pa bẹ́tẹ̀ ń bá mi perform látàárọ̀ mama láàrin two minutes ẹ̀ bá ti lé wọn kúrò bí mi ní wá síbi ìyá mùtí mu. kí lè mú kí lè mú náà. àbí mi ẹbí gùn ẹbí gùn ẹbí gùn. akọ̀dé ló yọ wọ́n ní ẹbí kalẹ̀ tán ẹ má fi mí. ẹ ló di à ṣé wọ́n ti ra orí tébù ṣé wọ́n rà á pa ni torí mi ò mọ ìgò wọn kò kó gòjọ síbẹ̀ ni àwa ta lówó gan dání gan wọn ò jẹ́ ká ráyè jókòó èmi ò ráyè àti máa wá sí bí apalọ kan máa stand ní bíbá. ṣé wọ́n lè rí sàásù. ó ti yẹ mi olówó aláǹkà ó ti dáadáa. mama bí mama ọlọ́run gbọ́ mi ẹ̀ṣẹ̀ mi ò ìgò yín bí àwọn tábẹ́lẹ̀ kọjá létí odò kò sì wà dààmú tí wọ́n máa ṣe fọ́nà yín. ẹ ẹ ọlẹ́jẹ̀ yìí kọ̀rọ̀balẹ̀ ẹ ẹ wo bí sí kú bọ̀dà àmọ̀rún yín dáadáa ikú rẹ̀ bí tíìpù mọ́tò yìí. ẹ mà ṣe o bàbá yóò kún. olórí burúkú ọwọ́ àṣẹ ìfúnrọ̀bọ̀ kàtà bí àpótí o. olówó alágbára kò lówó kàṣọ kò lówó kàṣọ kàṣọ. ayé bá dà sáfùtì ayé bá dà sáfùtì. mi ni tọ́lọ́rẹ́tì gbogbo yẹn ló ti gbọ́ màmá tí a bá tilẹ̀ wọn mi ṣe sọ mí ni wá síbi ìmọ̀ mi ṣe sọ fún yín kọ́ kúrò mẹ́rin kó dìde pẹ̀lú gbogbo ọ̀rọ̀ dá àbíkò bẹ̀ dá. má pa o má pa o má pa o. ẹ ibi tá a ti ń gba yìí à ń dẹ́ni àbùkù bẹ́ẹ̀ ẹ̀tẹ́ kan ló wọ ní sinmi lára hmm. mo jẹ gbọ̀dánù báyìí hmm, hmm. pé torí pé àbòsí àti wàhálà àtẹ̀tẹ̀ èmi kò fẹ́ kankan ní òwúrẹ̀ mo yáwó ni owó tí wàá di ìsọ lẹ́nu tó ti pa olé mi lórí káàkiri àdúgbò mo ní ìdí five thousand naira péré mo àgbẹ̀ bá débi wà ní ìlú lé tá a bá dọ̀hùn a ní ìlú òda ìlú kò ní má wà á ti wà o á dẹ̀wà bí ni á dẹ̀wà ni o bó ṣe ń dẹ ọ̀gẹ̀dẹ̀ ló bá ṣe dẹ̀wà wọ́n pé ọ̀dẹ́ ṣe ọ̀rẹ́ mi ni lóòótọ́ ọmọdé wa ṣùgbọ́n ló ń sọ di àgbàlagbà láàrin wa ẹ̀ ṣe ó gbọ̀ lẹ̀ ṣe ń jìwà lẹ̀ kí wá bẹ́ẹ̀ kó yá mi ní five thousand wá wò n kò ní pẹ́ dà padà o ọ̀sẹ̀ méjì ẹ̀yin ìgbọ́n tó ń sọ dáadáa mo kàn gbọ́ ẹ̀ mo fẹ́ sáré lórí power line. Ah, ẹ ẹ wo bí ṣé yẹ kí ṣe ò da ni ẹ tó bá ti da kọ́ gbẹlẹ kọ̀pútà tó ń jìnnà. Oh, ẹ má bínú o ṣé iwájú lẹ́nu sọ̀rọ̀ rí bíi signboard àbí pé mo gbé bíi microfinance àbí lápò síwájú lẹ́nu. ẹ wo bí ọ̀dẹ́ ṣe yìí ah, n kò lè sa bọ́ọ̀lù lóòótọ́ pò ṣe nápó hmm, àbí àsíá àbí gúrúmì n kò rí lóòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ lájọ jẹ́ bomi láṣìírí kọ́lọ́bù ẹ̀ láṣìírí. ọ̀rẹ́ lápẹ́ rárá o <laughs> ti dá ọdẹ ṣe hmm. kí ló sọ lẹ́nu ìyàwó rẹ kó wá sí ẹ ọdẹ àpótí gbọ ẹ ṣé ìyàwó mi tó dárúkọ hmm. ṣé o mọ pójú ẹ lọ lọ́jọ́ orí. mo mọ kò bí o dàgbà jù ẹ lọ. wo bí má fi ọjọ́ orí ṣe o. tí o ní tó o bá mú ìyá àgbàlagbà dèbí ìyá àgbàlagbà tèyí tí wọ́n tọ́ lẹ́nu ẹ̀ lẹ́yìn ni. ṣéèbù ọkì ọlọ́run sọ pé kùtọ́ kì í sọ ní rẹ. ìyàwó àgbọ̀ ìyàwó àwòdì òkùnjẹ sọ́ọ̀ rẹ ọ̀yà kò sí wàhálà bí àwọn ọlẹ́gẹ̀ lọ fún wa. ìṣẹ̀lẹ̀ kí n tó gbàgbé ṣé ọ̀sẹ̀ méjì lọ lóò máa dáwọ́. kò ní yẹ lọ́sẹ̀ méjì tó bá ti yẹ gọ́ọ̀mẹ̀ntì kò fún mi ṣe lára ẹ ọ̀dẹ ṣe ìṣubú àmọ́ra tipẹ́tipẹ́ àbí. tó bá ti lè lè ní wákàtí kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì. kí ló ṣẹlẹ̀ gangan. ó máa wá èkìtì ah. àdálà àmúyànjú ẹ. ẹ wo bí wo bí wo bí èkìtì èkìtì kété aláìsí lábàtí ọ hmm. tí ó bẹ́ẹ̀ kún màálùú ni. Hmm. wo bí èkìtì lọ bí mi sí eh. sórí gbàgbà ni mò ń sọ lẹ́nu eh. ó mọ̀ bẹ́ẹ̀ mo ti eh. travel lọ lu fadi consciousness mo máa sọ orí ẹ̀ka rẹ̀ mi. ẹ wo bí wo bí wo bí wo bí hmm. sẹgbàsẹgbà bí ọba rẹ ń ara memory card sí rẹ sórí ẹgbà tí wọ́n sọ yọpìlì ẹ̀sìn ẹlẹ́nu ni sọ àdálẹ̀ piracy àdìsọ́ọ̀dì jìnnà bá a lọ́bọ̀ owó ni kò lọ́kọ́ wa ṣé bí ìyàwó mi ló fẹ́ gbà. gobi èlò ní kí n kó wá sí. five thousand ṣùgbọ́n ẹni ẹ máa tún gbọ́wọ́ sí díẹ̀. ààrẹ mi sí five five fifty thousand. ó parí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. olóṣì onírànú ìwọ oníwọ̀sẹ̀ gbà. wọ́n program ẹ̀sẹ̀ lẹ́nu ni láàrin mi àti ẹ̀ o ti mú fo ìyá mi tó kú bí ìyàwó tó wà ní mọ́nú pọ́ọ̀sì kò yé ìyàwó mi tó wà mọ́nú pọ́ọ̀sì. àtòrí ọ̀rọ̀ mi ò àtọ́rí. eléwo nu. àìbí náà ni ah, ọ̀yà. Ah, ah. àtọ́rí ọ̀rẹ́ mi. ọ̀yà àtọ́rí ọ̀rẹ́ mi. ọ̀yà àgbá. èmi nìyẹn o. àkùjọ mẹ́ta. àkùjọ mẹ́ta ni o. àti òsì mọ̀ màrí o. àbòsí o. mo ti mo bá pọ̀ o. gíni. ẹ̀bà ọ̀rẹ́ mi. Hmm. owó ní pé kò sí. ó ti kú pé kò sí láyé mọ́. <laughs> ní sùúrù ní sùúrù. o ní ọ̀bà ẹ̀bà ọ̀rẹ́ rẹ ṣé o ti ní ẹ̀bà mi ni àbí ẹ̀bà ọ̀rẹ́ wa ẹ̀bà òṣòfò ṣé ẹ̀bà òṣòfò ni kí lẹ ló ṣe wọ́n ní ọkọ̀ mọ́tò lọ gbà. mọ́tò búlọ́ọ̀kù ló hmm. pẹ́ bá a. Ah! Ah! àlọ́ ọ̀gọ̀ àwọn tí wọ́n sọ pàlàgọ̀ ìlú wọn bù ní àlọ́ ọ̀gọ̀ ìtí ọ̀bà ṣẹlẹ̀ lójú ayé ẹjọ́ mọ̀ pé yóò ṣẹlẹ̀ lójú oorun síyàn mo sùn mọ́ láàlá àsálà tó burú ni àsálà tó burú ni mo lálàá mo ní mo rí aṣọ funfun tí ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń fẹ́ bí èjì ah! ara mi sún gan-an ẹ̀bùn oníràwọ̀ tó bá ṣe pé ẹ̀bà níràwọ̀ ni ó yẹ kí ràwọ̀ ọjà pàwọ̀ ah. tó rí jẹ́ sọ fún ìyàwó ẹ̀bà lọ́pọ̀ ẹ̀bà sọ̀rọ̀ pé ńgbà tá à ń bẹ́ẹ̀ di ayò ìyàwó ẹ̀bà wa mú ẹ̀bà ó ní dandan kọ́ sàkà lọ́ọ́lé pé kọ́ wá ṣe tú sọ̀m kọ́ wá ṣe tú sọ̀m èrè o bóyá mọ́gùn lẹ̀ bá lù tẹ́ ẹ lọ́kọ̀ búlọ́ọ̀gù pa, àbọ̀kọ̀ búlọ́ọ̀gù nílò tán. olùmọ̀gùn ọ̀rẹ́ mi àtòrí ìwọ ló ń dàgbò bẹ̀ bá bí mo ṣe wà yìí ah, èmi fúnra ara mi ọya bàbá àbíyí ẹ̀bà ohun tó ń ṣẹ̀bà ìyàwó ẹ̀ ọ̀rọ̀ ọ̀ka lẹ́nu nígbà tá à ń tayò kíyàwó wa mú lárọ̀ mo jẹ́rìí ìyàwó mi àríkà àtàjọpẹ́ kí n bá mu kí n bá lù sùn bá sì fọ́ mo jí gbogbo lọ́fẹ́ láyé ibi tó wáyé di aago méjì aago mẹ́ta máa yá. kí ló wà ń ṣẹlẹ̀ báyìí ní a ti má tẹ bọ́tìnì lára mi sọ̀rọ̀ tó sọ tápì ti pọ̀ jù àbọ̀rọ̀ ńlá má bà mí bẹ́ẹ̀ ṣe pẹ̀bà. yàrá kíá wọ́n mọ̀ ti kalẹ̀ ní bá ń sùn gé ń gbọ́ kí ló fẹ́ ká ṣe é jọ̀rọ̀ ayọ́ kí wá ní ká ṣe báyìí. mo dẹ̀ mọ́ kí n bá ti lọ láàrin ìlú ìyá àti ọmọ àtòrí o wọ́n á ní èbá ń kọ̀ máa ń tó bá ti rí àtùn àdé káwọn máa. ọwọ àmọ fẹ ibi tó dé o eh, eh, eh. torí mọjọrọ ọ̀pọ̀ torí bàbá tó débẹ̀ ní ìsìn ẹlọ mọjà sọkún àsùn rẹ alẹ kò tí sọkún ní ìsìn ẹ ń bá ti rí ọ yóò ti mọ kò tí ń sọkún àsùn ní. ẹ òkú sọkún ẹ ara yín ẹ òkú ìwọ náà ó dòkú ọmọ tó ṣẹlẹ̀ wà á jẹ sọkún ọ sórí lásìkò tó mi wá ara mi ọyọ sí bí ọlọ́fọ̀ lójì ṣùgbọ́n bó o ṣe sọ pé ẹ̀bà yìí yé ń wọlé kí n pààrọ̀ aṣọ aṣọ ní ọ̀lọ́ọ̀lẹ́ ọlọ́fọ̀ tẹ̀lé ṣé wọn nípa yọra òkú. ayi ló àlàyé wọn nípa yọra òkú. èso máa ń tó ń tẹ̀lé ọ. èsà tí ra kò lé mi. kò ní ìdíkò wọlé ah, ẹ̀bà. ọjà ọjà tó o ti wá kàn mọ́ lọ́mọ ló bí ọ̀sẹ̀. wọ́n wo gbogbo pàlàpọ̀ lẹ́nu wẹ̀. ayé èso kí èjì rẹ̀ kò lé mi so. fáàmù tó dùn ah, eh. bá ti jọ wáyé tó bá àtàkùn. ẹ eh, wọ́n ti jọ yí àná pásítọ̀ yẹ̀wò ẹ ní sórí ibú o ẹgbẹ́ rí mi sẹ́mọ̀ pé lóòótọ́ àjọmọ́ aládùúgbò ẹ mọ̀ mí mọ̀ mọ̀ yẹn ṣùgbọ́n ìgbésẹ̀ fún yín rí ọmọkùnrin kan lọ́sẹ̀ mi ọdẹ sì yí wọn tó kọ ọdẹ sì. ọmọ tẹjú mi o ọmọ tẹjú mi o kọ wá sí mi mo dé tí mo ti fẹ́ bá tọmọkùnrin yìí jẹ wọ́n pè kí n mọ̀ sí ń kà kí n mọ̀ sí ń kà báwo pé ariwo orí tó lè bá mi sọ òògùn ọ̀dà yóò ọkàn rẹ̀ sí mi nù. Ah, pásítọ̀ yẹ̀ wò sẹ́wọ̀n pé yìí pilẹ̀ sínú kan rírí bíi kéèyàn òkú bíi kéèyàn ọ̀fọ́ lójú àṣejù lójú méjì bíi kéèyàn ọmọ ẹ lọ kọ́kàn kọ̀ọ̀sẹ̀ kan fẹnu sálẹ̀ kí gbogbo eyín ọwọ́ tán ti yín nù máa fẹ́ kẹ́ bá ń ṣe lè sìn sókè. tó wá lórí òkè tèmi lọ orí òkè ọ̀dájú ni orí òkè ọ̀dájú sunkún mo lọ rè ṣubú lórí òkè ah orí òkè mọ̀ rẹ̀ rìn ni tí n bá délé ayé tí mo padà sílé ayé torí inú ẹ̀mí lèmi máa ń gbé tí n bá ti lọ sórí òkè torí gbà mo padà sáyé báyìí mo wá dájú ni agbó dájú mo wà ibẹ̀ padà nù ní ọ̀dẹ́ ṣe yìí kí mo fẹ́ kú. ìka rẹ kò di mi kò túrú. ọ̀sẹ̀ burúkú. ẹ̀yin ló tó ti yẹ kọ́mọ̀ lọ́wọ́ bu àmàlà kọ́mọ̀ lọ́wọ́ bu náà ń bá ní ọwọ́ kì ní bùrágì obìnrin tó ti yẹ yín mo fẹ́ kẹ́ ẹ bá ń ka lọ́wọ́ kò kẹ́ ẹ bá ń gbójú rẹ̀ kọ́ àṣejù lójú méjì tẹ́yọ kọ́ bá ti wà báyìí lọ́ba ní kọ́tà plan kọ́ lọ́kọ́ ọmọ sí pé kámẹ́rà àti ọmọ fi yá àwọn èèyàn náà ní ọlọ́kọ́ kọ́ lọ́kọ́ tó ti yé yìí láti ẹ̀fẹ̀ káyè rí ọ̀dà. sọ̀rí ìfọkànrẹ́ balẹ̀ o nǹkan ọmọkùnrin ọ ní má bà mí nǹkan ọmọkùnrin kágbà ó sì ní ìwé ìtúrú ọmọ kẹtọ sí ọmọ kẹtọ sí ó lọ ka Philippians Philippians. bóyá fi àmọ́ tẹ̀ sọ fisọ philips. fisọ philips bò fisọ philips inú ayé ni nínú bíbélì ni Philippians eré wa. èmi ọmọ Philippians tẹ̀lé bá ń kà á ni. kí n bọ̀ ká eh, tí n bá wá bọ̀ ká ọ̀ san ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún mẹ́ta lórí ìgbà mẹ́ta three thousand. irọ́ three thousand fíbò ẹgbẹ̀rún mẹ́ta lọ́nà mẹ́ta ọ̀yìn yìí ń jẹ́ nine thousand. nẹ́kẹ́ni tẹ́lẹ̀ pé mo fẹ́ kí nǹkan ọmọkùnrin yìí sókè jẹ́sí bá sọ́ọ́ níbi kùtù ah, ah, ah, gbogbo pàtó yẹ̀wò ẹnu tí gẹ̀ ti wá fẹ̀ ẹnu náà ebi á lóògùn ọ̀kà kò lówó lórí oògùn ọ̀kà kò lówó lórí oògùn rẹ ẹnìkan ni ọmọ kó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ebi ọ̀fẹ́ kẹ́lẹ́ ìlú òtò oníire a máa sọ pé mo fẹ́ kó lówó ni bẹ́ẹ̀ bá ní lọ ẹgbẹ̀rún kankan wá gan ìdí náà fi rògùn ọ̀gá bẹ́ẹ̀ bá dé gbà àwọn alágbò. Isabel, la maquinaria interna. délé o kẹ̀kẹ́ lórí burúkú kí n bà tí yẹ jẹ́ káàkiri wọ́n pè ọ́ ní ọdẹ sórí àwọn ọdẹ kan wà ọdẹ ọdẹ ni wọ́n. bẹ́ẹ̀ni. Ah, wo jagunjagun hmm. kìí ṣẹgbẹ́ ọlọ́dẹ o. bẹ́ẹ̀ni. torí èmi mọ̀ wípé àwọn ọdẹ kan ń bẹ tó bá ń gbọ́ ọdẹ lọ́dẹ hmm. ọdẹ lọ́dẹ ọdẹ hmm. ọdẹ ń wọ̀ a máa gidi tẹ́ ẹ bá sọ fún ọ bọ́ọ̀sì náà ti wulẹ̀ kò lóògùn tó kò lè mú jagunjagun jagunjagun lè mí o mọ̀ ọ́ jà ṣẹ́jú lójú méjì tí bá pa lójú kan tí mo fi kan rí nà kò sí tí ì lẹsẹ̀ fún ọ. kò sí o. ọ̀rẹ́ mi ọdẹ ṣe yìí mo wá wọ́ọ̀mù ẹni mo wá wọ́ọ̀mù ẹni ní ìfẹ́ kó o tutù tán mo fẹ́ kó o gbóná tó ti yọ nísìnyí. sórí adéṣẹ́wà tó ń lé kí. dáwọ́ inú ọ̀rọ̀ àbúrò mi dáwọ́ inú ọ̀rọ̀ àbúrò mi àbúrò mi ti lọ́kọ o tó ti yọ èmi ò sí ìmọ̀ ọkọ kí n tó má lè dégbèsí ayé tó o bá wá jábọ́ oògùn burúkú ní ilé ẹ̀kọ́ o bó ṣe ń wò mí oògùn oríṣiríṣi bẹ ló wọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọgbọ mọlá kàbá mọlí túndé mọlá nà sáré mọlá nà rọ mọlá nà kákò ètò ọba fẹ́ ń bẹ̀ sáìsì ẹni ò béèrè. ẹ dákun atori ẹ mọ̀ bínú o mo fi ọ̀wọ̀ fún fìlà tẹ́ ẹ ẹ dákun ṣé adéṣẹ́wà ti lọ́kọ mi ni torí kò yé mi ṣe rí i pé ilé fàájì lèmi ti ń ṣe é bọ̀ ní ìsìn tí a ti gbogbo ojú mi ti dà. tó o bá jáwọ́ lọ́wọ́ àbúrò àtòrí ìyàwó lábẹ́bẹ́ tó o bá jáwọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ mi tó wò yìí náà ń lóògùn wo ogun bẹ́ẹ̀ bí sàkàrà ni o. torí mi èé mọ ọkọ kí n kó máa lè lábẹ́bẹ́ mo fọmọ mi fún kí wọ́n ń wéere. sẹ́wọ̀n kan èmi ò sàn kankan fún yín ní ìsìn tẹ́ẹ̀rí ilé lèmi ń lọ báyìí àtòrí ò ilé mò ń lọ tẹ́ẹ̀rí bí wọ́n bá bí fìlà tẹ́ ẹ dé lórí mo bọ̀wọ̀ fún lẹ́ẹ̀kan sí. bó bá gbé yín dá bó bá gbé yín dá bí bá ti ń lọ fẹ́ dá mi dúró. nígbà àrùn rẹ náà tiẹ̀ ti ní irun lókè ìdodo ògbóló ní máa lóbi èsì ilé yìí ọmọdé la pe àpàgbà lágbà abirun yẹwùyẹ lókè kéde. wọ́n ń pàwọ̀ ọ̀gbìn tó yẹjú òru rẹ̀ ń yọjú. àforí ẹ̀ dàbí. àdéhùn ah, náà tó lè bẹ̀rẹ̀ lórí ìrẹ́lẹ̀ ah, tí. tọ́lá náà tó mọ̀. ọ̀gá mi ọ̀gá mi níjà. ọbẹ̀ ni o. ẹsẹ̀ tí èmúra. ọ̀gá mi dárí òní múra. ìmọ̀ pé èmúra mi wá ní. kí ló fẹ́ ah, yọ kí ló fẹ́ yọ wẹ̀rẹ̀ mọ́dẹ́lẹ̀ Zapper, la maquinaria interna. bí mo ṣe sórí ẹ̀ ò máa dàrú. níwọ̀n tí mo ti lọ jókòó nínú ilé tí mò retí látàárọ̀. àwọn iná ni ilé ẹ̀yẹ̀kọ́ ló máa júwèé bí mi pé kí n máa lọ dùn gbọ́pọ̀ ló máa jókòó sílẹ̀ kí n gbó. wàá mu gbó wàá mu sìgá wàá mu ọtí ṣé ìwàdà ló ń wú ìwà ọmọ yìí. olórí rere gbogbo wa. ẹ kò sí ọ̀pọ̀ lóríire ni ẹ ìwà burúkú òṣì tó ń wí kò sí ọ̀pọ̀ lóríire ni ẹ wàá mọ sí wàá mu sìgá wàá mu gbọ́wọ́ fi lé sílẹ̀. lórí ìdúró mi náà. bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe wà ẹ mọ̀ pé kò yẹ kẹ́ máa bínú tẹ́ ẹ bá bínú ẹ máa ń fáyìn bẹ́ẹ̀ bá tún rẹ́rìn náà máa gbẹ́gbẹ́ ìgbàlẹ̀ máa ń fáyìn abẹ́gọ̀ <laughs> kí náà fẹ́ gàn. ṣọmọdé lélẹ́yìí báyìí ṣáà àǹtí mi ò ti fa abẹ́ jóná báyìí ìwọ ọmọ tó yẹ kó fi ṣe nǹkan oṣù dànù ṣé ìwàdẹ ló ń wù yìí báyìí ṣé lóríire ọmọ kan máa wúrú wà tó ń wì ṣó tẹ ló tẹ ti wá dà báyìí ṣàfẹ́mi lówó mọ́tò kò jẹ́ kémi padà síbi tí mo ti wá. ó ti dà ẹ ẹ bá ti wá náà kì í pẹ́ kì í pẹ́ lọ ẹ ṣé ẹ bẹ́ẹ̀ mi ṣe wá ojú ọ̀nà láwa yìí o kò sì ṣòwò rárá tèmi torí gbogbo owó lèmi ti fi ṣe fàájì tán níbi tí mo ti ń bọ̀ báà wà a máa délé kí n tó fún yín lówó èlò gan lẹ fẹ́ gan. hundred thousand. yéé kí ló kọ lù ẹ́ kí ló dé ẹbẹ lọ sọ́run ni. èmi ò ìwọ ni kò máa lọ́run èmi ò tí ì ṣètò àti lọ́run ṣáà fún mi lọ́dẹ̀ thousand kí máa lọ. ẹni tó ń lọ sọ́run pé kò lè gbọ́n dẹ́sà kò lè gbọ́n dẹ́ta sùn ṣé kàtàǹgbẹ́rẹ́ fẹ́ lọ ní àdìbáwò àbẹ́ fẹ́ kúrò nàìjíríà ẹ wo bí èmi ò ní four hundred thousand tí mo fẹ́ fún yín o. hundred thousand tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. sórí ọdún márùn-ún ni mi ìfini wá wù ẹ̀ nílẹ̀ yìí mọ́ owó ẹ̀ ni mo fẹ́ gbà ṣáà kó fún mi kí n máa bá tèmi lọ. ṣé ẹ wà pẹ́ ẹ̀kúnpẹ́ mi dúdú mo máa ń béèrè lọ́wọ́ ìyá mi gbogbo ìgbà pé sórí ẹ̀yin lójú pẹ́ bí ni wá ẹja àwọn máa tọ̀hún rìn wá àwọn òkè ọ̀hún ní ìlẹ́jọ́ tí mo fẹ́ bá yín sáà ní four hundred thousand tí mo fẹ́ fún yín n tó wà mẹ́rin ẹ̀yìn tẹ́ ẹ bá ti lọ báyìí ẹ má gbà báyìí àbí kẹ́ ẹ gbà báyìí ibi tó bá wùn ní kẹ́ ẹ gbà abẹ́ gbọ́ tẹ́ ẹ bá ti dábẹ́ òkúta abẹ́ ìdẹ́fọ̀ ẹ̀yìn ọkùnrin kan máa yọjú sí yín ẹ sọ pé látọ̀dọ̀ ọdẹ ṣe yìí kó fún yín four hundred èmi fẹ́ padà ṣàgbó ẹ̀ mú nìyẹn o. ó dá fún mi fifty thousand tó bá lè fún mi lọ́ndẹ̀ta fún mi fifty thousand mi ṣáà ní fẹsẹ̀ ní padà sẹ́kọ̀ọ́. mo ń padà ah, ṣàgbó. ṣé o máa ń bí mi sórí dúró ni aṣọ́mọdé ah, lè lé àbí sunwó ná ìyẹn ìwọ náà wọ́n á lọ fẹ́ gbé ẹ̀sẹ̀ gbọ́n mi wọ́n mọ kọ́ ọmọ mọ̀ òṣì yìí. ìyọ̀dẹ ṣe yìí ó mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣe gé ìyá mi náà lè jẹ́ kan. ẹ ṣe rí ọ̀rọ̀ ọmọ yín ọdẹ ṣe yìí tẹ́ni kí n máa bá yín mójútó ah, <laughs> èmi ti ṣe wọn tí mo lè ṣe o Ọdẹ́ṣèyí ẹnu ò ka mọ́ rárá àti rárá bọ́dẹ́ṣèyí ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn ló ń pọmọdé ló ń pàgbà kódà Ọdẹ́ṣèyí ń pọmọdé lẹ́kúnjayé ó ń pa àgbàlagbà lẹ́kúnjayé ni ẹnu ò ka Ọdẹ́ṣèyí mọ́ o ó ti yẹ ọ̀nà sínú ìlú kódà kó jẹ́ pé àwọn aráàlú mọ̀ ìpè ẹ̀wà ń bí ni wọ́n ti wá pa yín dànù àbáwọn bá ní sùkáfa ní tọ́ya ṣé torí mo dẹ̀ ti jẹ́ mọ̀lẹ́bí nísìn ó yẹ kọ́dẹ́ṣèyí wọ́ fọwọ́ alẹ́ pa mí èmi ti yọ owó èmi ti yọ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ Ọdẹ́ṣèyí o tó bá wá jẹ́ àwẹ̀ ogún ọdún lẹ máa bẹ̀rẹ̀ sí nígbà láti sìn àti àdúrà ẹ tètè tẹ́ra mọ́ tẹ bá mọ̀ pé fẹ́ jèrè ọdẹ ṣe yìí òun ni mo ní kí n wá sọ fún yín o. orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí n fojú sunkún ọmọ ìkọ́ni àbíamọ kò ní jẹ́ kí n fojú sunkún ọmọ ah ohun tó máa ṣẹlẹ̀ ní pé ohun tó bá ti bá ojú ó ti bá mú ó ti jọkàn èmi àti ẹ náà ni ọ̀rọ̀ yìí má jẹ́ kó sú ọ ẹ tó wàá máa mójútó náà ni pòkúnà èmi. ẹ wo ẹ má kúnlẹ̀ fún mi o mm. ẹ má kúnlẹ̀ fún mi mm. màá máa lọ o dábàá ti kúnlẹ̀ màá dìde o. ẹ dìde wóró wóró ní funfun lórí mi jẹ́ kúnlẹ̀. ẹ dìde ẹ dìde jókòó ó ní sùúrù fún mi. mo ti gbọ́. kó kó síbi tá àti ọmọ yìí sí. àǹdà. Ah, kó síbi tá àti sí. mo ti gbọ́. mo sì mọ̀ pé lágbára ọlọ́run ò hmm. ní fojú sunkún àbúrò rẹ̀. àmín. ò ní fojú sunkún ojú mi ò tán òun. tójú bá ti bá imú báyìí ó ti bá ojú nìyẹn. mo ti mọ̀ bẹ́ẹ̀. mo fọlọ́run ọba bẹ́ẹ̀. ibi tó wà lọ́hùn ó jìnnà síbi tèmi wà ń bí dákun dábọ̀ jọ ọkọ mi jọ mo bẹ̀ẹ́ dákun. ẹ̀gbọ́n mi ì lè wá kú lórí ọ̀rọ̀ ọmọ yín tó bá ti ya yín ẹ̀ wá mójútó nǹkan yín kàn yín èmi ló ń tẹ̀mí o. Adéjọkẹ́ wo Àjọkẹ́ Àjọkẹ́ orí mi ẹlẹ́dàá mi irú ọmọ wo ni mo wá bí báyìí orí ìyá mi má mà sùn lọ́rùn mi má pa àwọn òbí mi. àgbà mi ó àgbà mi ó yé yé ìpàdé kú dúró pé kí ni dúró ìkò ní dúró ìkò ní dúró ìkò ní dúró ìkò ní dúró ìkò ní dúró. Mama! Mama! Mama! Mama! Mama, bẹ́ẹ̀ o ní ẹ̀. Ee! Ee! Ọ̀gá mọ̀ bẹ́ẹ̀ sì, ó yà fò. Mo ti kọ̀ ọ́ lábẹ́bẹ́ ó yá fò bẹ́ǹsì ó yá fò bẹ́ǹsì yóò fò bẹ́ǹsì àbí kò tì í yá kó o kúkú bí crossover lábẹ́bẹ́ eh? mo sọ fún ẹ mo ní tó bá lé ní wákàtí kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó o bá ti fún mi lọ́wọ́ mo máa bẹ́ orí ẹ ni ah. ṣé kí n bẹ́ ẹ bẹ́ o eh, owó mi dà ẹ ṣe bẹ́ ẹ eh, ṣe bẹ́ owó mi dà ó dà àti ẹ àti bí àti gbogbo rẹ mo gbọ́ ẹ̀rí ìyàwó mi. o ti fún mi o ti fún mi lọ́wọ́ bàbá mi gbọ́ wá. o kò gbọ́ wá. àní ò gbọ́ wá. o kò gbọ́ wá. ọ̀rọ̀ tí ò bẹ́ẹ̀. mo bá bẹ o. sẹ́kì. má lọ bẹ o. o ti máa pa ọmọ àpá lábẹ́bẹ́. bulobulobù ni bá bẹ. ọ̀rẹ́ mi wá ṣé ìyàwó wà lé. ó wà lé. ó wà lé. ó wà lé. ṣé o tilẹ̀ kọ́. wàá kò tilẹ̀ kọ́. o tilẹ̀ kọ́. ayọ̀ bàbá. ṣé kí n kúkú bẹ́ẹ̀. ẹ bá bẹ̀ mo ṣe bulobulobù. o o ṣe o. ah ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ọ̀nà àtijọ́ àti mú ènìyàn máa gbogbo wa. ẹ mo yáwó dárọ̀ ṣé kí n bẹ má bẹ kí ló fọwọ́ mú kò fún Ah, ibi tí màá gbà báyìí. ẹ ti ká wọn àgbà ẹ ẹ ti sì máa sọ sí iṣẹ́ tẹ́kọ̀ọ́ lè fi ṣe ọmọ gbogbo kì í ṣe ìfọ̀ ọlọ́run. ẹ kúrò lẹ́ o ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ mọ́ mi ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ má ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ẹ kúrò lẹ́ sá ojú ìjọ ẹni tí. bẹ́ẹ̀ ni dádì mo máa ń wá síbí lẹ́ẹ̀kọ̀kan àmọ́ ṣe wárì tó gbé mi wá báyìí báyìí ọ̀rọ̀ ọmọ sísà mi ni ó wá jẹ́ àbúrò fún mi ṣe ẹ̀rọ ọmọ tá à ń sọ yìí ó ti dì páàlẹ̀ ó ti dẹ̀ ọ̀nà sílùú bó ṣe ń ṣá wọn ládàá ló ń gún wọn nígò ló ń mu ọtí kiri ló ń mu sìgá kiri ẹ wo nítorí ti tiẹ̀ báyìí a lè dúró nílé asádébí ni o eré gidi la bá débi ẹ̀jọ́ nítorí tọ́lọ́run a nígbàgbọ́ pé gbogbo òkè ṣòro wa tá a gbé wá sórí òkè ó máa dìpẹ̀tẹ́lẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ràn wá lọ́wọ́ ní kọ́tà àbúrò mi sọ ó kàn ń pa mí lẹ́kún ń dójú tì mí ni màmá tẹ́ bá lè bá mi ṣe dájẹ́ bá mi ṣe lóbi wá tì mí. òtítọ́ ni orí òkè tẹ wá yìí orí òkè ìtura ni ní agbára ọlọ́run ara máa dùn. àmì ò jésù. a máa lọ nínú àwẹ̀ àti àdúrà ó ṣe pàtàkì. kò burú máa lọ láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe ìgbà ọjọ́ méje péré ó ti tán. àtẹ̀yìn náà lájọ máa gbà ó a máa gbà fún ọmọkùnrin yẹn ṣùgbọ́n tẹ bá lẹ́yìn àwẹ̀ àti àdúrà ẹ máa rògbò ọlọ́run ẹ nígbàgbọ́ sọlọ́run. mo nígbàgbọ́ àwọn ọjọ́ méje péré bẹ́ẹ̀ni màá mú ṣe tó wà jáde. ojú ẹ̀yin náà sílẹ̀ o. àtẹ̀mí náà bẹ́ẹ̀ni àwọn náà bí ọmọ tá à ń sọ yìí ah. ojú ẹ̀yin náà sílẹ̀. ojú ẹ̀yin sílẹ̀. ojú ẹ̀yin sílẹ̀. àdúrà a ti bẹ̀rẹ̀ sí nígbà. bẹ́ẹ̀ nǹkan tá ní kí n ṣe yẹn màá ṣe ẹ ṣe àdúpẹ́ mà dáàdì mi mo dúpẹ́ ṣe gan-an. o ti máa ń ṣe tipẹ́ lẹ́ni ló ráyè mọ́ wọ́n gbọ́dọ̀ pa ẹni èmi lẹ́kan mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni o ti ń ṣe tipẹ́ ọjọ́ tá a bá ti rí bi òun ni bí wọlé. bẹ́ẹ̀ni. wo olódò ló mà sí rí yán olúwẹ̀rí ló mà sí rí odò wo èmi ni mo mà sí rí aláyẹ yìí ó lè kíyà ẹ fò lọ́sọ̀rọ̀ máa fò tẹ̀lé òní máa ń lọ́sọ̀rọ̀ ni mo sọ bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀ náà ni nì òní náà ni ló lọ ni wọ́n pẹ́ ni ọlọ́run wọ́n tó bá tó wá kú náà ni ẹ́ tó jọ sódò ọlọ́run aláàzúmọ̀bì láì ó pẹ́ ń bẹ̀ yóò lọ̀sẹ̀ kan ó wú tó bá ti wá wú tẹ́ẹ̀nì nígbà tí wọ́n ti wọ́n ti máa jẹrà kí tó kó ọ̀sẹ̀ kan wò lò. adéṣeyìí ọwọ́ tí ò lónìí lónìí ló ráyè mọ ibi tó bá wù ọ́ kán jù sí owó àjọ mi tó gbé lọ́ọ̀rẹ́ mọ̀ náà lọ́ọ̀rẹ́. ìyá ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa gbóhùn yẹn lọ sọ́ọ̀hún ọ̀hún tefetefe. bó ṣe máa ṣe nìyẹn ìwà ti burú jù gbogbo olú yìí ló bàjẹ́ ó fẹ́ dàlúrú ni tó bá jù sódò kò pọ̀ jù ẹni máa lọ kó rí à lọ. ẹyọ ọ̀rẹ́ mi ẹ máa bọ̀ ó ti ń pa kúkúrú ọpa gbogbo ọmọ àbúrò mi wọ lọ pa ẹ má pa o ẹ jẹ́ kí mi ọkọ̀ jẹjẹ náà. Ah, ah, ọ̀rẹ́ ilé wa máa jẹ ẹ jẹjẹ. ẹni máa lọ kó máa lọ ẹni máa lọ kó máa lọ pẹ̀lú àlọ́. ibi awila adé yìí ọ̀dẹ́ ṣe yìí o gbọ́dọ̀ bomi yìí lọ ni. a máa róhun fún ẹja jẹ ó yẹ bẹ́ẹ̀ máa bá tiẹ̀ lọ. ó ti ń ṣe tipẹ́ òjò tó bá ti rí bi òun ní bí wọlé. ẹ̀yin aráàlú o ẹ̀yin ará nu o yóò dá fún yín o. mr dìdìrín tó pera ẹ̀ ní kínní tó wà ní máa gbọ́ o òní lò ní jẹ́ o abẹ́ni mo parọ́ ikú ti lọ nílùú yìí o àrùn ti lọ nílùú yìí o lónìí lónìí gbogbo nǹkan tó ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ ó dọ́pin àbí ò dọ́pin. ó dọ́pin. ọ̀gbẹ́ni ìwọ ẹ dákun iṣẹ́ àgbọ́dọ̀ pẹ́ lórí yín. ẹ bá gbẹ sọ́dọ̀ ẹ tí ó dọ̀. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Gabriel! Yes, it's Nobody above the law. You bloody civilians! Even the chiefs and the king of the town is not above the law. Hey! Move to our backs! gbà lámúlá ah. èèmọ̀ rẹ o èèmọ̀ rẹ o àfi kí n yà tètè yà pé àwọn ọ̀dọ́ ìlú yìí ọlọ́mọdé ológun sójà láyé èèwọ̀ ẹ èmi ah, àti kí n yà tètè yà pé wọn àgbàdo sọ ọmọkùnrin sódò ah, ọlọ́mọdé ológun sójà ọlọ́mọdé ológun sójà èmi. iṣu àti àgbàdo ni àrú orí ìkù ah, oh. <coughs> èmi mo ṣàìdá ọgbẹ́ lóko àti àbẹ́ pààyàn ẹ́ ọ̀lẹ́ àmì ilé mọ́ ọ̀lẹ́ àmì ilé mọ́ pàápàá. Àṣàgùn rẹ̀ bá di ọjọ́ yẹn lásán níjọ́ ìgbéyàwó ẹ̀yin méjèèjì kó ló máa dú gbogbo ọjà máa dú gbogbo ìlú wọn ní mo fẹ́ pa ẹ́ níbọn ìbọn máa forí rìn báyìí ọlọ́run bá ń gbọ́ bí ìbá ti ṣe é kó ní bàbá mi bọ́lú. ọ̀rẹ́ mi ọjọ́ sí ìlú ìwọlé ò bá kẹ́ sí ẹ́ bá kẹ́ sí tiwa rèé sìn àti dájú ìyàwó sọ́nà òun sọ ń sin pé ìwọ náà máa kọjá wọlé wàá tó gbá wọlé wàá káwó wọlé jàgídà ni òjò ọmọlúwàbí ìgbà ara rẹ̀ là ń búra ẹ́. ọ̀rẹ́ yóò dé wá ṣe èèyàn o mo bẹ́ láì. mo dá lóhùn mo lóhùn. ẹ ẹ ìyá mi dákun fẹ́rù mi wo ìmọ̀ pé iṣu ọmọ òwúwo tó yìí o agbẹ́dẹ́ díẹ̀ àti iṣu náà mo ní ìmúroko kí ọmọ wọn mi lè rí nǹkan jẹ èyí ò ní tí òun ti nà ẹ ṣe wá. ẹ ẹ ẹ orí ìyá tó sojú dúdú báyìí. ẹ o fẹ́ gbẹrù lọ́wọ́ ìyá yìí kí ló mọ̀ tó ń bẹ nínú ìyá yìí sí wa tá a dájọ́ gbéyàwó yín sọ́nà má wàá kó bá wa o ẹ à ń lọ à ń lọ ìyá kan dúró o fẹ́ gbẹrù lọ́wọ́ wọn wo bọ́ eré wò múra wọn ẹ mi ò fẹ́ wèrè o ọ̀yà àgbà báyìí. mo ní kí n ràn wọ́n lọ́wọ́ ni. ìwọ ló fẹ́ gbéṣù tá a fi ní rí wẹ́díẹ̀ yìí méjèèjì ìwà àtọ́wọ̀ ìyá mi ìwà àtọ́wọ̀ ìwọ ló fẹ́ gbéṣù yẹn wá fún wa mi ò fẹ́ o mi ò fẹ́ o gbà báyìí bàbá yìí. ẹ má bínú. ẹ bá ní kí bá yín gbé délé ṣùgbọ́n à ń lọ sí àsàlátù ni. ìjà kò burú. ọlọ́run wà lọ́wọ́ ọlọ́run wà láàlá ṣé wọn náà tún lè gbé wa. ó dàbọ̀ dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ ilé òsì jìnnà mọ́ wọ́n dúpẹ́ ọ̀kàlẹ́ o ọ̀ka yìí ah, lórí ikú ó dàbí ìpèké ó lórí ikú ọ̀rọ̀ ọwọ́ mi. ìyá àjẹsí. ọmọkùnrin náà sọ yìí ọmọ ẹkùnrin ẹyọkan ṣoṣo ni o ọmọkùnrin oníjàgídíjẹ ẹyọkan yìí ẹyọkan ṣo ni. òun náà ní lẹ́nì òun ní lánàá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àpọ̀kọ jẹ bí wọn sọ pé báyàwó níyàwó sùn lẹ́nì wọn ló rí ìpọ̀ àwọn ọmọlọ́mọ lọ́la bí wọn sọ bẹ́ẹ̀ wọn tún ló já báàgì gbà ṣóun nìkan ni. ṣé nítorí ẹ̀dẹ̀ṣẹ̀ wa kó lẹ́sẹ̀ pé nítorí kò bọ̀ àdá nítorí ènìyàn kan ṣoṣo tó ń dà lóru ẹ ṣe fìjálẹ̀ fọlọ́run jà. kí ẹ fìjà sílẹ̀ fọlọ́run jà kí ẹ fọwọ́ lẹ́rán ọlọ́run nìkan lọba tí ń jà fún ni òun ló lè gbani lọ́jọ́ ìdánwò. bẹ́ẹ̀ni èsì jẹ ká gbọ́ nǹkan tí wòlíì àti alóore ń sọ. gbégbé ogbó ẹnu ẹ sàn kí ló kún ẹ bẹ́ẹ̀ arábìnrin kí ló kún ẹ. ìwọ sì bá dá lóhùn ṣé rí ẹ̀yin tiyín tí mo gbéṣẹ́ fún iṣẹ́ yìí ẹ bá mi ṣe dáradára mi ìfẹ́ kó ní kọ́nu kọ́nu ibi tó ń rìn sí tó ń jẹ̀ sí àbúrò mi mọ̀bẹ̀ yóò mú yín débẹ̀. màá mú yín débi tó ń sùn sí tó ń gbé ibẹ̀ náà lè máa pa mọ́. ẹ wo ẹ ti gbéṣẹ́ fáwa iṣẹ́ tá a kò kí ń pa ikọ̀ kẹwàá lè mọ̀ wípé a wà síbí ìbàyẹ̀ lásán. confam káre jasper iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ ọmọ ẹ̀rí jẹ́ àná. mi mọ̀ pé ìgbọràn sọ jẹ bọ́ọ̀lù ọlọ́run ló máa borí má dára kẹgbọ́ ọ. ìwọ o. ẹ tèmi iṣẹ́ ẹ̀ ṣe ní mi ìdẹ̀fẹ́ kí traces kan wà confam ó ti ṣiṣe kò ló mọ̀ pé ọ́ àwọn àgbàbọ̀ wọ́n ní atakúrò wọnú àdókàn ní gbọ́mọ rẹ̀ wọ́n bọ̀ bíi ti tèmi kíní yìí kọ́ o bí mo ti ń jáwé mo ti ń já tiẹ̀ mọ́ bí mo ti ń wàgò mo ti wà tiẹ̀ mọ́ ọtí gbọ́ gbogbo tí n bá fún ọ fi sọ́wọ́ òsì rẹ mọ́ fi jẹun ọtí gbọ́ wọ́n fi jẹun o wọ́n fi jẹun o bí náà mi bá kú jí ó rérú fi bójú bọ́gẹ̀dẹ̀ mi bá kú yóò fi kọ́rọ́mọ fi rọ́pò kálábì ìrọmọ sí mi kí n rọmọ fún ti ojú ẹ kó túbọ̀ fọkàn sí o. bàbá o bàbá o òòsà bàbá o òòsà bàbá o bọ́ládà ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ọ̀dọ̀ yẹn náà nílò èmi náà wá lọ oríṣi bọ̀ ṣe náà nù. ń tiẹ̀ wá bá fún àwọn mo fẹ́ bá fún àwọn ọ̀rọ̀ kan fẹ́ gbà nǹkan lọ́wọ́ yìí bàbá ẹ fún mi lóògùn ẹ ró mi lágbára èmi náà fẹ́ dọpin torí tí n bá ń lọ nù lu wa ọwọ́ tán máa ń lò fún mi ò dáa wọ́n máa ń bọ́ oríṣiríṣi nǹkan ló sáà máa ń ṣẹlẹ̀ sí mi èmi náà wá fẹ́ kọ́ mọ̀ pé mo ní bàbá ń gbẹ̀jọ́ mo fẹ́ kẹ́ fún mi ní nǹkan. mo yẹ ẹ sọwọ́ rẹ sọwọ́ àlàáfíà ọ̀yá ọwọ́ àlàáfíà ọwọ́ ọ̀tọ̀ lọ́wọ́ àlàáfíà ọ̀yá àná sókè máa gbé báyìí. máa pé agiri la wo bọ́n. agiri la wo bọ́n ọ̀gàrà láwo mi lálẹ̀. ọ̀gàrà láwo mi lálẹ̀. òjò ńlá ti ń ṣe wí àgbọn yẹ̀rí yẹ̀rí. òjò ńlá ti ń ṣe wí àgbọn yẹ̀rí yẹ̀rí. lórúkọ tó ń pa àwọn àjẹ́. lórúkọ tó ń pa àwọn àjẹ́. ǹjẹ́ èmi lónìí o. ǹjẹ́ lónìí o. apá yìí ò gbọ́dọ̀ ká mi mọ́. apá yìí ò gbọ́dọ̀ ká mi mọ́. torí apá wọn ní wọn kàn kì í kági o. torí apá wọn ní wọn kàn kì í kági. apá àtẹlẹ kan kì í ká ọ̀nà. apá àtẹlẹ kan kì í ká ọ̀nà. ọ̀yà fẹ̀ apá àjẹ́ ò ní ká mi mọ́. apá àjẹ́ ò ní kémi ọdẹ sí ìmọ̀. apá alẹ́bọ̀ lóògùn ní ká mi mọ́. apá alẹ́bọ̀ lóògùn ní kémi ọdẹ sí ìmọ̀. báfẹ́fẹ́ bá fẹ́. báfẹ́fẹ́ bá fẹ́. akangi oko la. akangi oko la. ó yá fẹ́. ẹ tọ́ba ti wá délé ọ wà mú epo ọ bù sọ́wọ́ rẹ̀ ọ rà pọ̀ ọ ṣàdúrà sí ó pọ̀ yóò fi pa gbogbo bá tán. ọkà mi ọ ṣe mo orí adé kí mo ṣe fún mo rò lágbára fúrúùtù fẹ́ tẹ̀mí tí mo ṣe fún un sórí àwọn eléyìí wọ́n burú wọ́n èsè èyàn gidi kankan irú àwọn eléyìí ọ̀gbọ́dọ̀ tóbi bí ẹṣin bí kankan wọn tó bá tóbi bí ẹṣin tó tóbi bí ẹṣin àtàpá ni ìbáta ni àtàpá ni ìbáta yẹn gbogbo tó bá máa ṣe fi inú kan sí inú mímọ́ báyìí jẹ́ kí wọ́n mọ̀ wípé òótọ́ ọnú ó tẹ́rù pa ó tú palẹ̀ yàtọ̀. Ah! ọmọ rẹ mi àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá ayi gbọ́kù lẹ̀bi ọ̀sẹ̀ kó gbó kọ́ sá òdòdó ní sọ́wọ́ kọ́ mọ́nà já ẹni kẹ́kẹ́ lọ́gùn alábàtà lọ́gùn ẹni kọ́ ló ń láàdọ́ta dífáfọ́dọ̀ òmàkú tí sọmọ bíbí inú àgbẹ̀lẹ̀kùn wọn ní kọ́ ló ń bà fún rúbọ ọ ti rúbọ ikú ọ̀gbọ̀dọ̀ pa ọmọ ọ̀hún ikú ọ̀hún lọ́mọ ń bá báyìí ìbọ̀ ìbọ̀. Àníkẹ́ Àníkẹ́ ò gbúdọ̀ kú ó. Àníkẹ́ ah àníkà bá mọ̀ wọ̀nyí àníkà ògbòdò kó àbíjà ó ṣe ìtàn ah máa gbẹ̀sán máa gbẹ̀sán lọ́wọ́ àbíjà. Ah, yes, you are. Àwọn ah, sọ̀rọ̀ sí kìkì ló gbọ́ sẹ́. Àìsàkìtì ló bẹ̀. Àyíká ọ̀rẹ́ ló fà. Iná tá a bá dáde dúró. Ẹ jẹ̀ mí ni wọ́n fi sùn ọ̀sán lọ́gbẹ́ ọ̀kẹ́dẹ̀ níbi nìyẹn ọ̀yà yí padà bẹ́ẹ̀ wọ́ ìbá ṣe burúkú fún ọ ẹ má mọ̀ fẹ́ ṣe bí funfun náà lọ́wọ́ mi a ìwọ wá yí ẹ̀yìn rẹ padà báyìí kọ́ padà sínú ilé rẹ bí bẹ́ẹ̀ kọ́ ìbàjẹ́ orin dùn ṣebí ni mo ṣe fún ọ ni èmi ò ṣebí fún ọ ọgbọ́n àbọ̀ ọgbọ́n ire ni mo ṣe fún ọ bàbá ṣe pẹ́ bẹ́ẹ̀ lórí Elédùmarè ọ̀sán mi lẹ́sàn-án ah! ìwọ kìíní ìrànkìrìn ní ìtọ́. onínigbà ń gbọ́ dẹ̀kùn tí kedere ọbẹ̀ wò. bẹ́ẹ̀ni. tójọ́ tá a bá ríre ni eré wọlé ju abáríbi ni bí wọlé. bẹ́ẹ̀ni. lónìí náà ni ọmọ yìí ní ọ̀lọ́ jẹ́ pé Olódùmarè ah, ah. yóò mọ̀ pé ayé ń bẹ èèyàn wà torí wọn ní kẹrin ọmọ sí ń jọ ṣe erin ṣe bẹ́ẹ̀ ọyà sùn wọn ní kẹfọn ọmọ sí ẹfọn sí ó ṣe bẹ́ẹ̀ ọyọ ọdà ah, àgbàmùrèrè rẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ òní ó yọ olóṣanṣanra ní ẹ̀yìn àwọdọwọ yìí. ẹ ìkú ló gbọ́ ìgbẹ́tẹ́ ikú fẹsẹ̀ gbẹ́gẹ́gì tìrọ gẹ́tẹ́gẹ́tẹ́ ikú gbẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbìyàmù nílẹ̀ ikú gbẹ̀rí ìgbẹ́ ìgbẹ́ gbìràmù nílẹ̀ ọ̀yìn rẹ̀ ti wà ogbó lónìí ikú àbàkù yìí báyìí o yìí o ilé yàrá yàrá àwọn owó lápò lónìí kì í ó ti rí bẹ́ẹ̀. ẹjọ́ abapọ̀ eégún lè eégún jẹ́. bẹ́ẹ̀ ni. ojú abapọ̀ lòrò gbọ́n. yóò dá. ajimọ̀rọ̀ awo ilé ilépo ala mm. funfun bu awo òjòkun mm. òféèfé ajíkàndúdú ọlọ́run adé orí àgógó ogun mm. kìkìdé tààfọ̀ kò gbọ́dọ̀ káṣù lọ́gbẹ́ ọlọ́ni ọ̀dẹ́sẹ̀ yìí ọ̀gẹ́rẹ́rẹ́ ńlẹ̀gbẹ̀ wọ́tọ́kọ́ tiẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ máa wọ́ máa bọ̀ lọ́dọ̀ wa ọ̀gẹ́rẹ́rẹ́ ńlẹ̀gbẹ̀ wọ́tọ́kọ́ tiẹ̀ lẹ́yìn má bọ̀. bá a ṣẹ́ bá mu mi a ṣe àmọ́ bẹ́ẹ̀ ni. bí gèrè bá mú mi gèrè àpọ̀ àti igi àtọ̀pẹ̀ mm. lè soso túsọ rẹ̀ lẹ̀ fún lónìí ọdẹ sí ọgbọ́n ọ̀run lọ. bẹ́ẹ̀ ni <laughs> ọdẹ sì yọ ọmọ láyà. ẹ̀yin awo ẹ̀yin ìmùlẹ̀ ẹ̀yin àgbà mẹ́ta yìí ẹ̀yin lẹ́ ń porí ajá mi bíi kó má gbòmọ́ ẹ̀yin lẹ́ ń porí àgbò mi bíi kó má kọ̀ mọ́ ẹ̀yin lẹ́ ń porí èmi ọdẹ sẹ́yìn tẹ́ ìfilà lálẹ́ lẹ́gàlẹ́gà ẹ̀yọ̀ mọ̀ pé tá a bá pòkún pópó alààyè mi ọdẹ́sẹ̀yí ló máa dáhùn. agbájẹ́sògùn o ọlọ́ba odò adé oróko gbogbo ẹyẹ dájọ́ wọn kọ gónogún àti sín àti kòrò wọn wọn kọ kọ̀ǹkọ̀ lódò njọ́ tó ní bá sun mí àtẹnjọ́ náà ní kọ́ ayé kọ́ lónìí. ayé kọ́ lónìí mm-hmm. ajá rẹ tó ni eh, eh. ọ wà ní àwọn tó wà kojú ayé lónìí. ó òjò báyìí lóró náà òjò èdè ògòkè. bẹ́ẹ̀ni. ọdún àkérédù bá tagbo gbò. náà ní pa. arapa nìkan kòkòrò nìkan sẹ. ìkan nìkan wọ́n awọ ọ̀sán wọ́n buriburi táwọn èèyàn máa lọ. ilé rẹ pa nítorí pé ẹkú ojúlé lórúkọ ọ̀rọ̀ mìíràn bẹ́ẹ̀ sáwọn lóde olúborí

Nine day. ilé ẹ̀dá ọ̀yá ẹ̀dá wọ̀ kúlẹ̀ ọ̀bẹ̀sẹ̀rẹ̀ ọ̀rọ̀. ajá mi wá dùn orúkọ ní ọrùn sẹ́kẹ́sẹ́kẹ́ abidjan wọn orúkọ àṣàṣì òbí máa gbọ́ ọ̀rọ̀ sọ̀sọ̀ wẹ́ẹ́ fàjẹ́ báàrù ẹ̀. agbẹ́dẹ́ sògùn ọlọ́ba odò àti oróko gbogbo ẹyẹ dájọ wọn kọgúnnugún àti sí àtìkòrò wọn dárí jọ wọn kọkànkòrò ah! nítorí bá sinmi àtàní ikọ nígbà láti wájú ní yàbá yàlá ẹ̀rí bó ṣe níbi tètè hàn. apájọ wọn jọ wo etí ẹ ah! bẹ́ẹ̀ ni. ìwọ kò ní ọ̀pá. ẹni mo rò pé ó ní máa pa ọmọdé yìí kọ́ ló pa ọmọdé yìí ọ̀rẹ́ mi kò rò pé ó pa ọmọdé àbí ọ̀rẹ́ mi kọ́ ló pa ọmọdé ah! lóòótọ́ lọ́rọ̀ tó sọ ẹni tá a gbójú okùn lé kò jẹ́ ní àgbà ìwọ ń lérò wípé òun lọ pa ọmọ rẹ ni ṣùgbọ́n ń tọ́pọ̀ ọmọ rẹ òun lọ wà lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni. bàbá mi ọ̀rẹ́ yín kọ́ ló pa mí o ọmọ àlè tó pa mí rè. olè o kó wá pẹ́ yìí dàkórè forí ṣe. ṣé wàá tán ẹ báyìí. omi tán lẹ́yìn ẹja rẹ iná ti dẹnẹ̀ lẹ́yìn àsojújẹ rẹ ó tán lẹ́ẹ̀ ìsìnkú ọ̀run ọ̀kadì wá forí létí kọ́ ọmọ rẹ̀ èṣù. ẹ̀yin àwọn ẹ̀dá kan ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí ọmọ yìí ó tún lọ mọ́ o. ẹ tó ìsìnkú ọ̀run o ọgbọ́n tí bàbá rẹ sọ o bàbá rẹ ní kọ́ ọmọ lọ mọ́ pẹ̀lú àṣẹ tó lódùmarè àtàwọn ayé fi sí mi lẹ́nu mo fẹ́ dúró dúró kọ́ ọmọ lọ mọ́ ah. torí pé kí ni wọ́n ní mo jẹbọ títí ní finú gbó ṣe ilé àgbò kété ní forí òkìtì ṣe yẹ̀wò ní fá fún ọ̀bàrà ní kò sí níjọ tí ẹ ń jagun kóyè kóyè ó ní wọ́n mọ̀ kọ́ níyè tiẹ̀ lọ kàrán ní sọkọ́ tuntun. bàbá mi ẹ má jẹ́ wọ́n mú mi lẹ̀ òkú ni mí alàyè sì lẹ́yìn òkú kan kì í sì bá alàyè wíjọ. àwò náà bọ̀ bọ́ ṣe bẹ́ẹ̀ ni. ìsìnkú ọ̀run ọ̀gẹ́wé ìsìnkú ọ̀run ọlọ́jọ́ òní ò ṣe bí ire ló ṣe ọ̀rẹ́ mi bàbá o ọ̀rẹ́ mi bàbá ọlọ́gbọ́n kan wọn títí kọ ta kókó omi sétí àsọrọ sí tó gba ìdájọ́ ọmọràn kan ọmọ yẹyẹ pẹ̀lẹ́ babaláwo kan ilé ìlú ọgbọ́n awòràwọ̀ kan ní tara rẹ̀ mọ̀ bá a ti wáyé páàrí láàrin gbàkádàrà kò sọ kí ọba rẹ lọ́kàn òsìkú ọ̀rọ̀ ìbáyé ṣe mọ́ kí ó lè forí lété awore ẹ̀dá kan níbi lọ ẹ̀jẹ̀ máa lọ ibi tí ọ̀gàn mọ́ lè kó jẹrà bẹ́ẹ̀ wọ́n gbé. ẹ ẹ gbọ́ èmi náà nípàdé àwọn àgbà tí mo fẹ́ lọ kò burú ojú ẹni tí gbogbo wa ní dáàbò. ẹ wọ ibi tí ọ̀gàn jẹrà sí. tó bọ́ọ̀ bá sì fẹ́ lò gbé. Ah. irú àlà irú àlà rọ́dọ̀rọ̀dọ̀ ń wúri mo rí èèyàn nínú àlà ọdẹ ṣe yìí ló ń jẹ́ àmọ́ kì í ṣe mí ah. àwọn tí mo tún bá pàdé nínú àlà gan mo rí wọn lójú ayé mo ṣì yẹ lómi gan láàárọ̀ ìpín tó sùn irú àlà rọ́dọ̀rọ̀dọ̀ ń ewu ń bẹ lóko ló ń gẹ o má dọdọ wo òbí má wọn wá ń pa ọdẹ ṣe yìí nínú àlá kì í dẹ ṣe mí kì í ṣe mí o ṣe mí o. ẹ ṣeun ọjọ́ ẹ ṣe adúpẹ́ ọ̀la lórí ọ̀la ẹ ṣe ó dẹ́ ṣe mo dúpẹ́ ọ ẹ ṣe kọ́ ọ dúpẹ́ ọ. ẹ wo ìtàsẹ̀ wa bá wa lọ́tẹ̀ yìí òun ni wípé àbúrò mi ó sọ wípé òun lálàá òun ni ẹ sọ̀rọ̀. ẹ ń ṣe rí lójú àlá yẹn ẹ ń borí wípé wàhálà ti wà o wàhálà ti wà o ṣe ẹ rántí pé mo sọ fún yín pé arábìnrin kan ó ṣe ìyàwó àfà ó fa tẹ̀sí báàgì nínú àlàyé òun ni mo ń wo yìí o òun ni o gbogbo àwọn tí mo rí lójú ayé pátápátá pé mo rí wọn lójú àlá náà ẹ wo ẹ mọ́mì wa ẹ nǹkan ṣe mí ṣe rí lójú àláyàn arákùnrin kan ó ń bá mi jórúkọ ń bá mi jórúkọ ń jọdé ṣe yìí gbogbo ìwà mi pátá ló ní gbogbo ìṣesí mi pátá ló ní gbogbo ẹ̀ pátápátá lọ́rọ̀ kan ṣá àwọn àgbà mẹ́ta kan wọ́n yọ sí wọ́n pa á lójú àlá o wọ́n pa mí lójú àlá ni wọ́n pa mí lójú àlá ẹ ṣàmì mi ò mi kú báyìí. tó tó tó tó ó ní kú lágbára Ọlọ́run ẹ jáde pẹ̀lẹ́ wọ Ọlọ́run ṣé mo kàn tó ṣẹlẹ̀ ṣe rí ààwẹ̀ ọlọ́jọ́ méje tí a lọ nínú ẹ̀ òun ló ṣèràpadà ọkùnrin yìí ah, ló ṣèràpadà ọmọ yín ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. lọ́wọ́ ó ní kú lórúkọ jésù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ ah. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ sọ fún kó túbọ̀ súnmọ́ ọlọ́run kó fi ayé ẹ̀ fún ọlọ́run fún kó súnmọ́ ọlọ́run kó wà níbi ìpéjọpọ̀ ọlọ́run kó má jìnnà síbẹ̀. ní ìwọ̀n ìgbésí ayé ẹ tó kù ẹ̀yin náà ẹ ti lẹ́yìn ah, kẹ́ ẹ máa sọ fún un pé kó fi lẹ̀ sọ ọlọ́run nítorí ìdí èyí ọlọ́run ní kò ẹ̀ sílẹ̀. àmín jésù àmín.